wàhálà ṣẹlẹ̀ ń bẹ lánàá tó sì pé àwọn kan pa ẹgbẹ́ǹtì àwọn kan àwọn kan náà lọ́ọ́ pa àwọn chairman wọn méjì tí wàhálà tí wàhálà le gan tí wọ́n bẹ̀rẹ̀ sí pa wàhálà ń bẹ gan ṣùgbọ́n làwọn ọmọ òjá gbọ́ aburú kankan pàápàá jùlọ níṣẹ̀lẹ̀ nísàlẹ̀ tí wọ́n ń bì àwọn tí wọ́n fẹ́ mú aburú wá ọlọ́run bá jẹ́ kí wọ́n pa náà rẹ̀ a rí nínú àwọn ẹgbẹ́ lórí pé wọ́n ti dìbò wọ́n wá kó lórí ìbò yìí tí wọ́n ti dì tẹ́lẹ̀ wọ́n sì tán wọ́n sá lọ gbogbo àwọn eléyìí náà wàhálà fẹ́ bẹ́ẹ̀lẹ̀ ní ṣùgbọ́n làwọn kò ti fi wàhálà bẹ́ẹ̀lẹ̀ àwọn obìnrin ń bẹ náà tó ṣe pé àwọn wàhálà wà ń bẹ ṣùgbọ́n làwọn bá jẹ́ kí àwọn wàhálà yìí ó kéré orí ńlá ni o wàhálà orí ńlá lọ́lọ́run ṣe fún wa torí pé gẹ́gẹ́ bá a náà ti mọ tẹ́tẹ́ báwọn èèyàn bá ń gbá ẹ́ẹ̀gì lásán ẹ́ẹ̀gì lágboolé tó ṣe pé ẹni tó wò kó wọn òun ènìyàn òun ènìyàn mọ́ ẹ̀wù kan ṣe máa ń dá wàhálà alẹ́ kátà sọ pé gbogbo orílẹ̀-èdè nàìjíríà eléyìí lòun lòun ó ṣe tọ̀hún lòun lòun ó ṣe ọkàn gbogbo wọn náà ló sì gbọgbẹ́ pé túláàsì ni mo gbọ́dọ̀ níbẹ̀ tọ́lọ́n bá ní kí gbogbo ọ lọ ní mẹ́lọmẹ́lọ tí ò sí wàhálà orí lọ́lọ́run bá ṣe fún wa ọ̀ tọ́lọ́n bá ní àmọ́ ọ àwọn bòmí ń bẹ tó ṣe pé kò tó yìí tí wọn bá fi bẹ́ẹ̀lẹ̀ nígbà ó sì bẹ́ẹ̀lẹ̀ tán agbára wọn ká mọ́ àbámọ̀ àmàdáwà aláàlẹ̀ ni wọ́n fi ṣe wọ́n dálẹ̀ tán agbára wọn ká mọ́ ó di pé ọmọ ọmọ bàbá mọ́ bàbá ọmọ ọmọ mọ́ ìyàwó ọ̀rọ̀kọ rẹ̀ mọ́ ọkọ òríyàwó ẹ̀ mọ́ òǹkálùkù àwọn ọgọ́rọ̀ lọ́sẹ̀kù ọgọ́rọ̀ lọ́gbàá lọ àwọn díẹ̀ lọ́sẹ̀kù irú eléyìí ọwọ́ pèmí àjẹ àjọ ń ríra wa bàbá mi ní ìyá mi ní àwọn ọmọ mi ní ẹ̀gbọ́n mi ní àbúrò mi ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ kankan bẹ́yìn náà rí pásídẹ́ǹtì bá fẹ́ wáyé lásán fún ìdílé kan tó ṣe pé bíi àwọn bíi mẹ́ta ló ní ásídẹ́ǹtì ń bẹ̀ tí wọ́n ń kó ilé ìwòsàn ẹ̀wù olúwa aláwọ̀ sì tẹ́lẹ̀ nírú àdúgbò náà ká sọ pé tó pé inú ilé kọ̀ọ̀kan ni wàhálà ti ṣẹlẹ̀ káàkiri á ah, orí ńlá ọlọ́run bá fi ṣe fún wa o kọ́lọ́n bá kó tó jẹ́ orí jálẹ̀ à ń sì ń bẹ lọ́hùn lẹ́ẹ̀kan sí lórí ọlọ́run ẹ̀rọ lọ́ba tó yẹ pé ó tún ìlú mọ́kà sí láti bá wa tún orílẹ̀-èdè nàìjíríà ṣe ìrẹ́ ọlọ́run ọlọ́ba tó tún ìlú mọ̀dínà ṣe fún ànábì Muhammad sallallahu alaihi wasallam bá a tún orílẹ̀-èdè nàìjíríà ṣe ìrẹ́ ọlọ́run ọba ò ìrẹ́ lọ́ba tó ṣe pé Ọjọọ sí oúnṣẹ́ rẹ tí sànẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam dákun yọ́nu sẹ́ni kọ̀ọ̀kan wa dátùbọ̀tán wọ́ dáa nínú àwọn aburú tọ́pọ̀lọpọ̀ àwọn kan ṣe lánàá àwọn inú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbowó lọ́wọ́ he wọ́n gbowó lọ́wọ́ bí wọ́n gbowó lọ́wọ́ sí wọ́n gbowó lọ́wọ́ jí wọ́n gbowó lọ́wọ́ he ẹnìkan náà ló sì pé sáwa náà lọ padà dìbò fún ó lẹ́yìn náà ni o bó tiẹ̀ jẹ́ pé ẹgbẹ́ a àti ẹgbẹ́ b mo rí four thousand five hundred lára wọn àwọn ẹgbẹ́ tí ń pè ní wọ́n sọ fún pé orí pé tó ti wá ni mẹ́rin lè dìbò fún ìyẹn tó five thousand lẹ́yìn fèmí ọmọbìnrin ọ̀pá nine thousand five lórí kó dìbò lánàá inú tí ọ máa dùn pé ẹ́ eléyìí ó sì máa wáyé lójoojúmọ́ ó máa pa nine five nine five nine five lójoojúmọ́ ká sì má dárò ẹnìkankan nínú àwọn tó yẹ pé wọ́n bá gbégbá ààbò yìí ọ̀pọ̀lọpọ̀ wọn náà àmọ́ ibi tó ń kálukú ti rówó gbogbo ibi tó ń kálukú ti rówó gbogbo bàbá ìfẹ́ rí bá ànẹ́tọ́nẹ̀tọ́ da ànẹ́tọ́nẹ̀tọ́ ọ̀dà náà nínú sì lówó bọ́ ọ̀bá náà òun gangan ọ̀nà rẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kó wọ́n náwó yìí gbogbo àwọn ọ̀nà tó yẹ kó ń kálukú wọn náà ń gbà rí ọlọ́run bá ń gbà lọ́nà tó yẹ kó fẹ́ gbà lọ́wọ́ wọn náà ó ń jẹ́ pé àgbọ̀dọ̀ dẹ́nìkan kan àgbọ̀dọ̀ dá lẹ́bi owó yìí wọ́n tó fẹ́ gbà lọ́dọ̀ ẹni tó gbà á tó ṣàdéhùn pé wọ́n dìbò fún ọgbà lọ́dọ̀ èkejì oníwò dìbò fún ọgbà lọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹta oníwò dìbò fún wọ́n gangan sì mọ̀ pé ẹni tí wò ó dìbò fún ni àwọn tó tó gbà lọ́wọ́ wọn tó dìbò fún wọn má lè rò pé bóyá zakari lọ gbà lọ́wọ́ wọn o àbòsí ńlá ló ṣe fún wọn kò sóòsì orúkọ méjì èyí sì tan ara rẹ̀ ẹ̀mí kọ̀ọ̀kan náà máa mọ̀ pé á mo sì yé ọ̀dà o ṣùgbọ́n àwọn tí ń ṣèṣèlú náà ti bọ̀ ọ́ láti rí èyí tí wọ́n kọ́ ọkọ̀ ọbẹ̀ pẹ̀lú ẹni ó dìbò fún ni ọ̀ọ́ra ti ń síbẹ̀ náà ni ó sì lọ sọmíìtì wọn tó sọmíìtì àwọn míín wo gbogbo wọn bàbá òjá lábòsí gbogbo ẹgbẹ́ ló dìbò fún lánàá tí gbogbo òwe rẹ̀ padà á wúlò fẹ́gbẹ́ kankan ìní ìfẹ́ já lábòsí fún yín o ló ṣe tẹ̀ fún a lọ́tẹ̀ fún b lọ́tẹ̀ fún c lọ́tẹ̀ fún d irú àwọn pépà àwọn yìí náà kò padà wúlò fẹ́ni kankan náà bí ṣe ń páyà tó fún wọn má já lábòsí fẹ́ni kankan gbogbo àwọn nǹkan yìí àbòsí náà sì ni. àbòsí òsì lórúkọ méjì tí máa ń jẹ́ tọ́tayọ àbòsí náà àdólómọdòló máa ti yá ọmọdé fìyà àbòsí ni òkùnkùn ni o lọ́jọ́ gbọdọ̀ àlùfìyà mà ló fi jẹ́ pé ìwọ́tọ̀ ọba ṣerú ẹ̀ máa wọ́ foríjì lọ́dọ̀ bá lè fún torí ṣe yìí kìí ló ṣe ó tún wá ó tún ń ewu ọlọ́ ṣe ohun tí ẹ ṣẹ̀sìn o tún wá ṣàbùsí lọ́hùn irú rẹ̀ ti púpọ̀ tí wọ́n tọ́lọ́n bọ́ ọba adéfẹ́ ọlá tó ṣàpèjì lẹ́nu kọ̀ọ̀kan wa ẹgbẹ́ yòówù torí ọba wọlé àjíìpù làwa jẹ́ yẹn pé all government in power gbogbo ẹ̀nà bá ti já ṣáájú nínú Sudan àṣẹ látòrí àwọn ànábì àmọ́ fún mọ́sálà ìṣáláńà ẹ̀ ní pé àwọn tó bá jó lórí ẹgbọ́rọ̀ sí wọn lẹ́nu gbogbo ẹgbẹ́ ìyọba ti wọlé ń bẹ̀ tẹ́já láṣẹ òun náà láláṣẹ wa lórílẹ̀‐èdè nàìjíríà òun náà láláṣẹ wa nípínlẹ̀ ọ̀yọ́ òun náà láláṣẹ wa láwọn aṣojú gbogbo ẹgbẹ́ kò sẹ́yì tó wúlò nu gbogbo wọn gẹ́gẹ́ bí ti máa ń ṣàlàyé fún wa ọmọ ẹlẹ́dẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ yẹn èyí ẹ bá ń wò kọ́dà àpèjúwe rẹ̀ yàtọ̀ sí ẹlẹ́dẹ̀ tó jẹ́ àgbéyìí téèyàn máa wo pé eléyìí lọ́mọ̀ mọ́nítà yìí ọ̀dọ̀ tí kọ́tà ò lára ṣùgbọ́n tó ṣe pé gbogbo ara rẹ̀ náà kò sí ìtò wúlò bẹ́ẹ̀ àwọn tó kó gbálé kó tó di pé wọ́n débẹ̀ gbogbo wa náà là ń sọ pé wọ́n lè ṣe gudugudu méje ohun yàrá mẹ́fà àwọn eléyìí jù ẹ dìbò fún wọn nígbà wọn débẹ̀ tán wọn kálukú wa náà rí ohun tí wọ́n ṣe wọ ọ̀pọ̀lọpọ̀ wa náà tún máa ní àwọn eléyìí ó ṣe dáadáa àwọn eléyìí ó ṣe dáadáa nígbà tá a bí oṣù mẹ́fà sọ́dún kan ní ìsìn a ti máa rí gbogbo ohun tá a bá máa rí bẹ́ẹ̀ ọlọ́run ọba nìkan lọ́ba tó dá pé tó fi jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bi mí lánàá ẹgbẹ́ wo lẹ́yìn wá ń dìbò fún ẹgbẹ́ ànábì wa Muhammad òun nìkan ni òní já yẹn tàn náà ó ń sọ ọlọ́run ọba nìkan ni òní já yẹn tàn náà tọ́wọ́ àwa là ń wò pé yóò sì gbá yóò ṣàwo yóò sì kúkú bábà sáàsùn èyí ọlọ́run bá bá fẹ́ jẹ́ ń pa nínú wọn kókó yìí ṣe ni èyí tọ́lọ́run bọ́ bá fẹ́ jẹ́ ń pa nǹkan míì ni wọ́n máa lọ sí lọ́run bọ́ bá dọ̀hún tán èyí tó a máa ń lẹ́gbàá níbi òṣèlú ni pé ẹni wọn bá fara jẹyà gẹ́gẹ́ fúnra rẹ̀ òun gẹ́ nìyẹn ó tún tẹ̀ ẹni bá àwọn tó pé wọ́n jà fitafita tí wọ́n wò pé aah látara àníyàn tí ń bẹ lórí ẹ̀mí rẹ̀ kì í ṣe pé ń jà nítorí tọlọ́hùn nítorí tiẹ̀ gangan ni ọlọ́run ọba wa kọ́kọ́ gbé tírélà gba àwọn wọn náà àwọn gan kọ́kọ́ kó yín rárá wọn òun náà ní ti ń kígbe pé lágbájá lọ́dà o ẹ bá padà padà máa gbọ́ lẹ́nu rẹ̀ pé ọmọ ọbú ni ọ̀nà ológbàjọ ọmọ ọbú torí pé ohun tó ń wù ú wò fún wọn rí lọ́dọ̀ rẹ̀ wò rí ni o oore tó wá jẹ́ fún wa púpọ̀ jù ni pé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n pera wọn tán láwọn ń ṣe súnà tí wọ́n ń ṣẹgbẹ́ òṣèlú kò sóore kankan bẹ́ẹ̀ gbogbo ibi ẹgbẹ́ yòówù tó ń bá kú bá bèèrè ọ̀hún sí ní tọ́ta àjùmọ̀ pé sáà máa bọ̀ wálé jẹ́ẹ́jẹ́ tọ́lọ́wọ̀n ọ̀bá ní ẹ wọlé máa bọ̀ wálé èé sọ̀nà rẹ àwọn tí ń ṣe é àwọn ọmọ bí wọ́n ti ń ṣe é èé sọ̀nà ẹni tó bá fẹ́ jẹ́ kó fẹ́ dó tọ́lọ́wọ̀n ọba yẹ́ẹ́yẹ́ àìmọye àwọn ẹni tí wọ́n ń ṣe èyí àtèyí tó wọlé o àtèyí tí ò wọlé o ni wọ́n ti gbẹ́bọ fún bí ògbé wọn ní ọ̀gá pọ̀ à ètò túláàsì ní kẹ́ ẹ gbé àbá yín gbé yìí ẹ̀kọ́ eléyìí ṣe pé ẹ̀yin nìkan ẹ̀yin lẹ́gbẹ̀ ẹ̀ ẹ̀wọ̀n kò ní ìdíkẹ́ gbé tẹ́lẹ̀ gbogbo ayé ò rí yín àbá yín gbé ẹ̀yin sàtẹ̀wọ̀ ẹ̀ wọ́n yarí pé lówó tí ọ̀sán wọn ò pèsè bíbí eyín kí á lọ́ọ́ bá ẹ lọ́ọ́ bá wọ́n gbẹbọ nítorí ẹ̀ èyí tí wọn ò sì gbẹbọ àìmọye ẹ̀mí náà lọlọ sí nítorí ẹ̀ tẹjẹ taálẹ̀ nítorí kókó lè lórí ipò èyí tẹjẹ oṣù taálẹ̀ ọjẹ nìkan tó yẹ pé kàkà fún sí kọlọrun bá ní kọlọrun sábà kọlọrun sọba lọ́dọ̀ kọlọrun gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ gbogbo àwọn tọjá àwọn bí àgbà bí àgbà mo dé o mo tún dé o ẹjọ́ rọrùn tọ́pẹ́ èsì rọrùn ẹ má wọrí àjọ̀dún tẹ̀ máa ń ṣe lọ́dọọdún yín bá yín polongo ẹ̀ ẹlòmíín ṣàdéhùn bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn òun báyìí tẹ̀ máa ń ṣe bí báyìí yín bá yín polongo ẹ̀ ṣíṣe àfihàn sáré kì í pé kóun ò lè wọlé ẹni ọba wọlé nu wọn ti wọlé báyìí ẹni ó sì wọ ọ̀dẹ̀ ya rẹ̀ lọ náà ti wọ ọ̀dẹ̀ ya rẹ̀ lọ ẹni tọ́wọ́ ya rẹ̀ lọ oore lọ́jà sí fún tọ́ba lóore ẹni táwọn èèyàn ń wò wọlé òun gan lè wú bẹ lórí torí gbogbo àwọn tó ti lọ à ń kígbe héhéhéhé àwọn ni wọ́n lè ṣe húhúhúhú lọ padà wọn òṣèlú ṣe gbogbo táwọn wí nígbà tábí ọdún méjì ẹ padà rí húhúhúhú ni wọ́n padà gbẹ̀yìn ẹ̀ tó ẹjẹ fòrò òṣèlú lẹ torí pélé ayé nìkan lélẹ yẹn mọ èyí tá a lè bá ń jọgbó dàlùkì yáàmà tó wúlò fún wa ẹjẹ tẹsíwájú lórí ẹ àfa ń ṣàlàyé fún wa nípa àwọn ìpìlẹ̀ mẹ́fà kan tá a gbọ́dọ̀ ní nínú ìpìlẹ̀ kẹfà èyí tá a dé nínú ìpìlẹ̀ kẹta èyí tá a dé òun náà ní àbípìlẹ̀ kẹrin jarí òun náà ní bayanu ilmi wal ulama àlàyé lórí ìmọ̀ àtàwọn olùmọ̀ pẹ̀lú fífi wọlé fún kọ́hà àwọn alágbọ́yé ẹ̀sìn àti àwọn àti àgbọ́yé ẹ̀sìn fún rẹ̀ gangan wọ̀bàyánu máa ń tàṣàbà bíhìm àti àlàyé àwọn tí egun ọba jọrú wọn wọlé ìsàmínú hàn ṣùgbọ́n tí wọ́n ṣe wọ́n ìyẹn tí egun wọn ṣe bí onímọ̀ ni ṣùgbọ́n wọ́n ṣe onímọ̀ wọ́n ṣe bí alágbọ́yé ẹ̀sìn ni wọ́n ṣe alágbọ́yé ẹ̀sìn وقد بين الله تعالى هذا لأصل في أول سورة البقرة من قوله ọlọ́run bá ṣàlàyé lè fún wa ìpìlẹ̀ rẹ̀ nínú sọ́wọ́tò bàtọ́rà ọlọ́run bá ní pé yá bani Isra'il mo pè yín bani Isra'il ó dúkòrò ní mọ́tíyà lẹ́tì àyàn amtọ̀ alaykum ẹ̀rín tí ìdẹ́ra èyí tèmi ọlọ́run bá pé fún yín kí ni ìdẹ́ra tọ́lọ́run bá pé fún àwọn bani Isra'il òun ni pé bá nàbí kan bá ṣe ń lọ ànábì mi ń dé láàrin wọn tí wọ́n sàn tọ́ wọn sọ́nà tí wọ́n sàn tọ́ wọn sọ́nà tí wọ́n sàn tọ́ wọn sọ́nà tí tí ọlọ́run bá fi ṣàlàyé nípa bó ti gbé ànábì wa Ibrahim alayhi salatu wassalam bó ti gbé dìde òun lọ tán ọmọ ẹ̀gbọ́n rẹ̀ náà tún gbà ànábì lóòtù òun lọ tán ànábì Musa alayhi salatu òun náà tún gbà ó tó kà ànábì Musa ànábì wa Shu'aib aleyhi salatu wa salam tí wọ́n sàn tún orílẹ̀ ṣe tí wọ́n tún orílẹ̀ ṣe ويزيده وضوحا ما ضحت به سنة في, في أن هذا الكلام الكثير لبين الوادي للمعامل بديج ثم صار هذا أقرب الأشياء وصار العلم والفقه هو البدعة والضلالات nígbà tó dojú ayé anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí wá hàn gidi nípa pé àtàwọn ànẹ́bí ọlọ́run bá ní ó tún orílẹ̀ ṣe ó ń ṣe ọlọ́run bá tún orílẹ̀ ṣe àwọn tó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ títí àwọn sáábẹ̀ rẹ̀ wọ́n tó orílẹ̀ ṣe tí tó fi wá di pé ìmọ̀ àti àgbọ́yé ẹ̀sìn ó káàkiri ayé nígbà náà ṣùgbọ́n nígbà tó yá ìmọ̀ àtàgbọ́yé ẹ̀sìn yìí níṣẹ́ ló padà di àdádálẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ó padà di àrùn lọ́dọ̀ àwọn èèyàn ẹni tí bá tún kọ́mọ̀ lónìí lásìkò tiwa yìí wọ́n máa wò pé bíi ká ní ń sọnù lọ ni bíi ká ní pé kò ráyé gbé kò sáyé fún kò mọ ohun tí ń ṣẹlẹ̀ lágbàáyé ẹni ọba yẹ pé ọba jókòó mọ ẹ̀sìn wọ́n ní pé ṣé ohun tọ́kẹ́nu àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe physics àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe medicine àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe law kéwù ni wọ́n níwò òkè wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ọwọ́ àdìbí ká lóun gẹ̀ǹgẹ̀ làdá dálẹ̀ odidi kálóhùn gangan lọ ní àná láwùjọ wàhíyàrú máa ń dàgùn lábùsùlẹ̀ hákìbìlì bá àbẹ̀ èyí tó wá jẹ́ dáadáa lọ́dọ̀ wọn òun lè ṣe pé òdodo wọnú bàjẹ́ táwọn yẹn ń ṣe lónìí tẹ́ bá gbọ́ mọ̀ká bá jáde wo la fẹ́ lọ náà wọ́n fẹ́ lọ sí nọ́ọ̀sì ni ẹ̀rù tẹ́lẹ̀ mi ò dì mọ́ pé ah, that's very good ṣùgbọ́n ìjọ wọlé tán. mini skirt ni wọ́n máa wọ̀ nǹkan kíkí ní báyìí ló gbé sórí gbogbo ohun tí ehàn tẹ́lẹ̀ yọ máa hàn gbogbo làdí gbogbo gòrógòró òjì náà ni wọ́n máa hàn dípò pé ha ayé ọmọ wa wọ́n fẹ́ bàjẹ́ yìí civilization ni pè kódà tún máa kí òkú gbìyànjú nítorí lọ́nbẹ̀ náà nìyẹn tún máa fi tiẹ̀ tún ẹwà mọ̀kẹ́ òun kàfáyà òun ló ti wọ nursing school yẹn òun ní ṣe mẹ́sìn ní ní ui yẹn èyí kẹ̀jókòó kalẹ̀ ẹ̀ ń kọ́sẹ́ wọ́n máa sọ pé òun lọ́ra yí gbé ibi táyé dé lónìí nù ṣùgbọ́n tẹ́nìkan bá pàdé ẹnìkan pé alágbájá kí là ń ṣe níìsì ilé kéwú mọ́ wa tàbí ìń kọ́sẹ́ ẹ ti máa rọ́ńtọ̀ nǹkan ẹgbẹ́ ní pé gbogbo wò pé tóun bá sọ̀rọ̀ sí yóò di wàhálà ní ìwúrẹ̀ ẹ̀dá ọ̀tíkílẹ̀tọ̀ lọ skul yọ máa bá káànú nígbà tó lọ́wọ́ bọ́ gbáànú rẹ̀ dé àìmọye yẹn lọ́lọ́ skul lónìí wọ́n dé padà wọ́n bọ́ sí ìdí òfin wọ́n dé padà ìdí òfin ní ìdí tó padà ń lo dìgbì rẹ̀ ẹlòmíì dé padà ọ̀nà oko ọlọ́padà gbà lọ òṣìṣẹ́ ńlẹ̀ rárá two thousand and eight táwa sáà adé bá wọn bẹ àfi wọn lẹ ń bẹ ni àwọn tó yẹ pé àwọn báàjì tí wọn lọ bìfọ wa wọn polongo ẹ fún wọn pé ẹ má rí láì lórí orílẹ̀-èdè yìí o lọ́ọ́ wáṣẹ́ fúnra rẹ kọ́dà ó tún máa gba kọ́pà níbi iṣẹ́ tó o bá ń ṣe lọ́ọ́ ronú kí ìwọ náà lè máa sọdowó lọ́ọ́ dásìkò tiwa náà wọ́n sọ fún wa nù ẹ wá wo láti two thousand and ọdún kejìlá ni gbogbo àwọn kọ́pà tó bá ti ń dé kọ́pà kan àwọn èèyàn sì ní jáde lọ́dún ní nàìjíríà yìí àwọn tí ń jáde lọ́dọọdún ṣe pé wọ́n ń sáà yàtọ̀ sáwọn tí oríṣi àwọn òde bíi service tí wọ́n jáde NG tí wọ́n jáde college of education tí gbogbo táwọn ò tiẹ̀ lọ sáàbù ọlọ́ọ̀lọ́mọ iye tiwọn táwọn tó pọ̀ bàjẹ́ àwọn tó yẹ pé HND wọ́n ṣe university degree ni wọ́n ní lọ́wọ́ gbogbo wọn ìdí wọn ti ń lọ sáàbù tó ní ọdọọdún wọn ò five million lọ́dọọdún wọn ò five million àbí wọn ò jí ní five million wọ́n gbé wọn sí batch a batch b batch c swim one swim two níbẹ̀ lábẹ́ báàsì kọ̀ọ̀kan ọlọ́run lọ́mọ iye wọn bí wọ́n ti ń jáde tá a bá sọ fáwọn five million jáde lọ́dọọdún àwọn tí ó rí sẹ́nu wọ́n lè má ju bíi three thousand lọ. gbogbo àwọn yòókù wa ń kọ́ ọlọ́run bọ́ balẹ̀kẹ́ ọlá wọ́n fẹ́ jẹ́ oyé wa nípa pé kì í sọ̀nà oríire nìyẹn ọ̀nà oríire kọ́ yẹn kéèyàn kéèyàn kéèyàn oríṣẹ́ láti bẹ̀ gan-an èyí sọ̀nà oríire tí ìjọba gan yẹ̀yẹ́ ti bá ìdásí ń béèrè lọ́wọ́ ẹnìkan pé ní wọ́n bá yíká college of education tó gbaṣẹ́ tí ṣiṣẹ́ tíṣà èlò ní ọmọ àgbà sówó rẹ wọ sixty thousand àwọn tí ń sọ wọ́n fi ní rẹ́rìn-ín sixty thousand ògbó òòrò ojú thirty thousand naira lọ fún tọ́jú one thousand dèdè alásọ̀gbìn tó bá bọ́ọ̀dì òfin tó wọṣọ tuntun débẹ̀ tọ́pọ̀ sọ ọ́lẹ̀ tó wọ́ sọ ọ́fẹ́ rẹ̀ yóò sì jẹ one thousand five yóò sì kó bẹ́ẹ̀ láago mẹ́rin gbogbo àwọn yóò sì máa wò ó pé kò rí tẹ́sí kò rí tẹ́sí tọ́ba ti lóṣù yọ pa four thousand five hundred and forty five thousand yọ pa lóṣù báyẹn tó sì jẹ́ pé one thousand five hundred yìí yóò ti jẹun mí bẹ́ẹ̀ tó lè má tọ́jú one thousand five hundred òun yóò sì máa wò ó pé ah, ìyá ń jẹun òun ìgbésẹ̀ lọ́wọ́ ẹ wá wo àwọn tó ṣe pé wọ́n dìbò fún lánàá yìí ọwọ́ pẹ́lú omi kọ́kọ́ wọlé lásán gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nàìjíríà nìyẹn o ọwọ́ pẹ́lú omi kọ́kọ́ wọlé lásán pẹ̀tọ́ wọn náà di áùsì lónìí o ó jókòó àbí àtijọ́ kọ́kọ́ gbà lásán gan-an bí gbogbo wa tá wà ní wọ sẹ́wọ̀n àbí wọlé ọtí sẹ́wọ̀n àbí tá wà yìí tàbá jẹ́ nìkan tó yẹ pa wò pa máa nà á nà ẹ̀kọ́sẹ̀ kan lóhun tó wù nìkan ó a lè nà ẹ̀kọ́sẹ̀ kan nígbà tí ọba fi wá lọ́dún kan ẹni tó ti pé màsín mi ń gbé sí tẹ́lẹ̀ ẹ bá dé inú ọgbà rẹ̀ ló ti kọ́kọ́ kọ́ lé tẹ́lẹ̀ ní ọ̀kọ́ rẹ̀ inú ọgbà rẹ̀ báyìí yóò tó mútó lọ́rẹ̀ ẹ lè fi ta mútó èyí lòdì mútó eléyìí wọ́n lè fi sẹ́wọ́n sí mílíọ̀n mútó ẹyọ kan tí ò ní gbàjẹ́ òru méjì lọ èló ni mútó eléyìí one hundred and twenty million ni èló mútó eléyìí gbogbo ohun tí jẹ́ káwọn èèyàn máa sáré lọ bẹ̀rẹ̀ torí pé oògùn owó ló tó wọn bá jó ló sì tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ délé ráríwọ̀ rẹ̀ báyìí owó dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa nù ọ̀kan nu wọn ṣàlàyé nípa pé ẹ̀kẹ̀ láńká fi bẹ́ẹ̀lẹ̀ ní ọkọ̀ rọrùn láti fi bẹ́ẹ̀lẹ̀ báwọn bẹ́ẹ̀ jókòó sítì báyìí àwọn káwọn tó dìde báyìí làwọn ti máa rí àlá kì í ṣe àlá di pé five thousand naira ọ̀ àdá sí kódà bọ́ fi sùn ó wọ́n kẹsùn díẹ̀ sílẹ̀ padà tọ́tán ten million lóòkè ni pé ó jókòó sísìn àlàfo ten million lóòkè aburú ń ṣẹlẹ̀ sí wa lórílẹ̀-èdè yìí púpọ̀ gbogbo owó yẹn pépé kẹ̀kẹ́ jókòó ẹ wo irú ìjókòó táwọn ó ti jókòó ẹ wo ibi tí wọ́n ti pè wá pé ọkọ̀ àti àwọn oúnjẹ wa bá wọn lajá ó láti mọ gúnbì ọgbà mọ gúnbì lọ́wọ́ ẹ ọgbà ṣáì ó lè jẹ́ pé ó tó wà ní ó tó máa lọ lé kódà ìwọ̀n tẹ bá wọn parí ìjà gan ó lè má ti jẹ́ kí ìwọ̀n tẹ̀ má rìn sí báwọn òkè ìrìn ìpínlẹ̀ sábà ìwọ àwọn tó yìí wọ́n fẹ́ jókòó dáàbì ni wọ́n jókòó ànáwá kí ni wọ́n ń sọ èyí fi ti lòdì kẹ̀kẹ́ ni wọ́n ń sọ tẹ̀lé pé àwọn tó yẹ pé wọ́n jẹ́ àwọn mòfin ọ̀sẹ́ni tó mòfin jọ lọ́wọ́ ọba lọ òsì kẹ̀kẹ́ tó wọ́n sọ ń bí òfin òun jákujàku ní òun sì tẹ̀lé wa lórí ẹ̀wá òye owó ká tó wá sọ pé àìmọye owó tí wọ́n ti wá máa gbà ní ní fi máa ń jọyìn lójú pé kó ah, ló wá sí àlọ tó wà lò òrí kẹkẹ gba òrí kẹkẹ tó ń ṣe fún àwọn àtọyẹ pé ọta sojú wọn lọ ọdẹ wọn lò fi ní rí kẹkẹ sí wọn ti ṣe é níbi pé owó ọgbọdọ lóṣooṣù tó wà rí ìṣẹṣe fún wọn lọnà tó gbà yé sí jù mọ̀ ń pé kí sọ̀nà tí ọ̀nà tó ń gbàgbé kalẹ̀ sọ̀nà tí ó jẹ́nà islam sọ̀nà tó jẹ́nà islam gbogbo àwọn tó yẹ pé wọn bá rí wọn bá rọ́nẹ̀ lọ wọn rọ́nẹ̀ gbé gbà ẹ dákun ẹ jẹ́ mú kọ wọn nílé kọ̀ọ̀kan kódà kó ṣe pé ohun tó tọ́fẹ̀ sí ní pẹ̀tọ̀ àwọn ọmọ yìí ó mo fi lọ́nà hundred thousand ọmọ àti ètò lóṣooṣù tọ́ba tí gbogbo àlẹ́ torí pé pẹ́ẹ́sìtẹ̀ máa ń kàmpéè fún pé òun ni ó ṣe tí gbogbo yóò fi lọ pé nígbà tó rí wá dà mí ṣùgbọ́n òun ní ṣe kankan àwọn ilé ìní àwọn débẹ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n padà bá ibẹ̀ yẹn làwọn àwọn òkú orí wà títí mo ti lọ kò sí sórí bẹ̀ rárá màálù màálù lọ owó owó ọlọ́wọ́n ọba ni díẹ̀ ni wọ́n nà ń bẹ́ẹ̀ wọ́n padà fi yókù ńlẹ̀ sáyé lọ ni ṣùgbọ́n ọwọ́ pé wọ́n sọ̀tọ̀ pé tèmi lélẹ́ ìlú kíkẹ́ lómi ọ̀nà àìwá ọ̀nà yẹn bọ́ ọ̀nà yọ ọ̀nà bọ́ ọ̀nà yọ ọ̀nà ìyọba ti wá ní ń bẹ̀ ń tiẹ̀ èyí tó ọba ti ná ó di kí ni o ó ti tẹni ẹlẹ́ni ọlọ́run bọ́ba ọlákọ́sọ àwọn èdè yìí nípa pé wọ́sọ́rọ̀ lè ilmu lẹ́bi fọ́rọ́dọ̀ ọ̀gbà ọ̀gbà àlàlẹ̀ lẹ́fọ́lùkì ọ̀mọ̀dá àhùlá ìtàkọ̀wá ahụ ìdá zindik àwùmọ̀tìmọ̀ ó wá di pé ìmọ̀ tó jẹ́ ìmọ̀ ẹ̀sìn gan-an tó jẹ́ lọ́wọ́ ó yẹ kó fún gbogbo àwọn tí bá wà ń wa gẹ́gẹ́ yọ àdìgbé ọ̀lẹ́ ń tàlá àfààní ọmọ èyí ọkà àtọlógbé wọ̀ ní lọ ilé kéwù nílé kéwù lọ́wọ́ kẹ́kẹ́ ni ọ̀lá ẹ̀ bá wùdọ̀ wá sẹ́rí lónìí ẹni tẹ́ bá ń bọ̀ lọ ń lọ ní lọ ilé kéwù ilé kéwù mo ilé kéwù báyìí báyìí báyìí báyìí ẹlòmíì ọkàn wọlé ó ti á ti á sàyé ẹ̀ ní báyìí ìjọba àyè ẹ̀ lé mọ̀tótó báyìí ṣùgbọ́n ah, ó máa gbé yẹn sí fẹ́ẹ́ ti wọ skul skul wo lọ wà wọn ti wà ní ọ̀nà agbọ́dọ̀ nsọ́kótó lọ́kì kíni bóòlù ilé kan tó rà ń ṣe ẹ̀ eh, ǹṣe kódà kọ́ má gbọ́ rí ọ má gbọ́ kọ́ọ̀sì yẹn rí inú yóò dùn pé hàn wọlé rí ẹ pé o serious ọmọ ohun tó ń ṣe ọlọ́run bá ọba ọba olùdára wa ni gbogbo bó ti wá jà fìtẹ̀fìtẹ̀fìtẹ̀ yẹn báyìí tó bá dé báyìí yóò sọ ma sáré ìbò àbò wọn ẹ̀ ti wá dùn dé wọn ti ṣe ìtàbí òfin kó tó wọn tó mú yọ kọ gbogbo ẹ̀ kọ gbogbo ẹ̀ kọ gbogbo ẹ̀ wọn tún wá mú un sẹ́wọ̀n wá sẹ́wọ̀n tó tó gbèsè ọ̀fíìsẹ̀ kọ́kọ́ dé yìí àwọn ń gbìyànjú lọ́dọ̀ tí wọ́n ń yìí o a máa fún yín nine thousand five hundred owó tó ti three hundred náà lójúmọ́ kò tó three hundred náà lójúmọ́ nine thousand five hundred ọmọ degree nine thousand five hundred gbòmí mi wọ́n nígbà àwọn máa gbẹ̀jú fún yẹn wà á máa ten fifteen thousand fún five hundred and eighty ló túmọ̀ five hundred nine. ẹni tó ṣe dìgbì èyí máa sọ ọmọ tó jáde primary tó jáde JSC tàbí e e. òun ni ó tún máa wù kí á mo lọ sí iṣẹ́ náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní wọ́n ṣe ń dáadáa mẹ́ẹ̀ o ẹ̀wọ́ wọn ṣe dáadáa ah ibi èmi wà nine thousand five hundred ni wọ́n ṣe ìwọ́n náà bá tó o bí ah ń ta o fifteen thousand tó nǹkan kò tó nǹkan kan ọ̀gá ìkò tó nǹkan ló fi wáyé pé ẹ̀ẹ́rẹ́ lómi ṣe pé ọ̀fẹ́ ní fún wọn sọ ọba kò fún wọn ra gbogbo ní báyìí àpò ọba ìyá mọ́ ọ lọ́wọ́ ọ̀gá ṣe ẹ́ sóni èwo ni ó múnú méjèèjì tọ́ba lóhùn sóni àwọn student ọmọ rí pé ọ̀gá yìí ọmọ àdójú tí o wà ń sóni ta gbangba àforí lọ́yà à ló fi jẹ́ pé lónìí ẹ̀ẹ́dẹ̀ máa fọ́ mọ́ tẹwàá dùn wọn pé tó what you want to be in your future kí ló fẹ́ di lọ́jọ́ ọ̀la ẹ máa jọba ẹni wọn fẹ́ di lọ́yà tó gbé bẹ́ẹ̀ ni wọ́n ti rú owó kójẹ wọn fẹ́ di dókítà owó kan jà òkùnkùn lòun ẹ ní mo yẹ wọn gbà nígbà bá débẹ̀ ní gbogbo operation táwọn àti ẹlẹ one twenty wá o ẹ bá yọ owó ẹ yọ owó ẹ yọ owó ẹ yọ owó ẹ èdè tí wọn yẹ ẹ lọ sẹ ń báńkì rẹ kàn ẹ ní ọmọ kẹtọ lọ bí àwọn wọn bẹ di jíjà kódà tẹ ẹ bẹ rí bẹ́ẹ̀ fọmọ mi kẹ ọmọ àtàkàlẹ rẹ ìgbọ fún jíjà ebe yìí lé ebe yìí lé bàbá kẹlẹ là rí dájú láti bá àbùdé mi níwú dé wùkú yìí o bàbá kẹtẹ wọlé àtẹyọ kẹtẹ wọ wá sùn rẹ ìwádìí ti wù yìí títà ìtù ti da díẹ̀ nínú nígbà tá a ti ẹ̀wà ní secondary school a òye gbé ewu wa ká láti dídà rẹ̀ ewu wa asọ̀fẹ́ ń bẹ́ ń gbà ń dé fún máa ń sá mọ́ ọlọ́run báyìí a máa ń pè ní màwúrí àdúgbò a máa ń pè gbà ẹ títà mi lè máa ní ju méjì rẹ kò sí kẹta sùn tó bá wọ̀ báyìí ó ti tẹ̀lẹ́gbẹ̀ bẹ́ẹ̀ ti rẹ̀ báyìí ó lè ti fi okùn mú èyí ọba ní màá sí inú wọn àwa tún náà láti bá a ti mọ́tò ṣiṣẹ́ lọ́ọ̀yà kó wa lọ oko pákí ó kó wa lọ bẹ̀ wọ́n bẹ́ẹ̀ tó bá tún kí náà ní ìgbà àwọn síbẹ̀ náà kò tún gbé tí ìdá àti wọn òṣùwọ̀n ní nàìjíríà yìí wàhálà jù tí ò yẹ kó lé rárá tí ìdá àti wọn wà òkè yìí ìgbógun àwọn sọ́dẹ̀ fún àwọn ọgbà òsì yẹn gbogbo owó tó ọgbà lọ owó kékeré náà lọ́gbà owó yẹn ò ní yàtọ̀ síra wọn àwọn kọ́ńtì ní bẹ̀bẹ̀ tí wọn ò tẹ̀sí jẹ́ ohun táwọn wá kiri pé káwọn ọ̀tá mi tààrà kágbáyé ọmọ àwọn àwọn ọ̀tá bí amẹ́ríkà ti jẹ́ pé wọn ò lẹ́sìn wọn ò lẹ́sìn kẹ̀kẹ́ ọ̀sẹ̀sìn kẹ̀kẹ́ tí wọ́n ń tó tó gbádùn tí wọ́n làwọn ṣe tó ní kókó ṣùgbọ́n george bush lè ń fò ń bẹ̀ sábà ń sì ń gun kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ń gun káàkiri àdúgbò àwọn tí wà yìí bẹ́ẹ̀ lè lẹ́sìn tí ó ṣe kánsílọ̀ tó lọ́wọ́ máa gun kẹ̀kẹ́ òní lọ́wọ́ máa gun kẹ̀kẹ́ ibi tó háà ẹ̀ náà ni wọ́n máa wá ibi tó háà àwọn aburú tó ń ṣe wá lórílẹ̀‐èdè yìí ni tá a bá ti rọ́gbọ́n dá sí kéèdì yẹn pẹ̀tọ̀ òun bá ti ń pín owó nàìjíríà yìí o àti báláǹsì ẹ̀ ọba àti mẹ́díkù dọ́kítọ̀ ọba àti ìwọ orí ọ̀sẹ̀ tẹ́tì sí ni ó yè kánà rẹ̀ máa gbà yè kánà rẹ̀ máa gbà ìgbọ́n dàbí ìníwájú ìní mo lọ ọdún márùn-ún tèmi wọ́n náà lọ́dún márùn-ún jẹ àwọn àjọ òde owó jẹ wá tàǹfọ̀ tòtò jẹ́ pé aburú tó tó ga jù tó ń lédè yìí mo wá níyàwó ìyàwó lọ́ọ́ ṣe nọ́ọ̀sìn tàbọ́ lọ́ọ́ ṣe mẹ́díkù dọ́kítọ̀ ọ lọ́ọ́ ṣe nẹ́sìn èmi wá lọ́ọ́ ṣe bísínẹ́sì kíní kẹ mo lọ sàkáńtì mo á jáde mo mo gbàṣẹ òun náà gbàṣẹ èmi wọ́n ń gba forty thousand naira látòjúwe òun wọ́n ń gba one eighty èmi ní ìdìtò lọ́wọ́ jẹ́ ńlẹ́ ó dàbí sí wàhálà òní ṣẹlẹ̀ láì tí wọ́n fi ya nàìjíríà fún wa yìí tí wọ́n fi ya nàìjíríà fún wa yìí. níjẹ́ gbogbo àwọn resources yìí náà àjọ ní ẹni èyí sì wo kò ń ṣe tiẹ̀ èyí sì tèmi gbogbo wa náà lájọ ní. kíkí nìyẹn wà àkójọ wà àkójọ wà rẹ́gúlà onítú wàhálà kẹ̀kẹ́. ṣùgbọ́n àìsí ní rẹ́gúlà yẹn òun ìyẹn pọ́blẹ́mù àìsí ní pọ́ọ̀lì yẹn tó bá ṣe lẹ́gùn báyìí lẹ́gùn tó tó bí èmi bá pèsè torí pé nígbà bá gbaṣẹ́ lónìí láàrin tó ọdún mẹ́wàá ń ti bímọ bíi mẹ́ta sí ti bímọ bíi mẹ́rin owó mi gbọ́dọ̀ pọ̀ ju ọdún ìṣẹ̀dé lọ́rùn ìṣẹ̀dé lọ ìyẹn lè ṣùgbọ́n bá jẹ́ pé ẹnìkan bẹ ẹnìkan ní fẹ́dúrà ẹnìkan bẹ ní state ẹnìkan bẹ ní jẹ́lógúnjẹ́ lókà the same certificate ẹni tí ìṣiṣẹ́ ní ìṣiṣẹ́ fún fẹ́dúrà owó tí yọ lágbára bàjẹ́ ẹ wo ẹbí òṣìṣẹ́ ṣáájú àbíkílẹ̀ kọ aláyẹ̀dẹ́ bíi nígbà tó dúró lásìkò yìí lẹ́tọ́rà gbẹ̀lá aláyẹ̀dẹ́ wọn náà fẹ́ gbà ní central school ní central ní central lọ́yọ̀ òun ti di wà láláyẹ̀dẹ́ tẹ́lẹ̀ yóò tún máa wá lé bẹ́ẹ̀ kí ló tó fi ń lè yọ̀dà ah, wọn ní wò wọ́n kéèlì yìí the same level owó tí ó ti fi jọra wọn lọ bíi fifty fifty thousand òun náà bá tó máa lé bẹ́ẹ̀ gbogbo àwọn pọ́blẹ́mù tá a kó bára nàìjíríà yìí nínú àwọn tó ti dá wàhálà yìí ní Babangida òun dá ní jù gbogbo àwọn wàhálà yìí ní skéèlì tí láwọn yìí fún àwọn olóṣèlú tí ti tó house of kini tí wọ́n mú mi tí mo dágbèjà pé pé ah, gbogbo owó yòówù tí ò ju five hundred thousand lọ tó jẹ́ fún o àwọn tó já sojú rẹ̀ ni ọlọ́wọ́ fi ṣe ìjẹ fún àti bọ̀ àwò ṣùgbọ́n ti di ẹni five hundred thousand lóṣù ó ti tó ó ti tó lẹ́yìn máa lọ pé ní tó jẹ́ jẹ́jẹ́ àfa lọ bẹ̀ ọwọ́ ayé yàkuyà tó jẹ́ yàkuyà bàjẹ́ owó tí ò ní owó tí ò ní ọ̀tọ̀ ní káyé gan tó mọ̀ káyé lé lọ́wọ́ wọ́n kọ́kọ́ kó ayé lé lọ́wọ́ nígbà tí wọ́n lé ohun jákujáku ètò òtẹ́rì fẹ́ so àwọn ọmọ tó epo òrírí àwọn ọmọ èkó àwọn ọmọ wọn kọ́kọ́ yọ sí ọwọ́ bọ̀ sí wọn ra lẹ́ẹ̀kẹ́ lẹ́ẹ̀kẹ́ wọn bẹ̀rẹ̀ sí wọn ra lórí ọwọ́ àti ọdún sálẹ̀ àti ẹgbẹ́ bọ́dà sí wa bọ́dà sí àwọn tó ti wọn ra lẹ́ẹ̀kẹ́ tó ti wọn ra lẹ́gbàáyà lẹ́yìn jákujáku gbogbo ilé ìdìbò ti kọ́kọ́ bayé wọn jẹ́ nù bọ́ọ̀lù ọ̀mú tí àwọn tíkẹ̀ ń bẹ̀rẹ̀ pé èyí tí kò dé pààyàn ìgò kí one million naira ìgò ẹ̀yọ̀ one million naira owó wọn fi wọn wọn wọn sẹnu ìgò bọ́tù one million naira ẹnìkan bẹ mo fún ọkọ̀ bò láti ọwọ́ ẹnìkan lọ àwọn tí wọ́n wò pé wọ̀wọ̀ lọ́wọ́ yìí ó wá fẹ́ kí wọ́n mọ̀ bí èèyàn lòun èèkè rí ti ti ń tí báyìí ẹni mo wá wá wọ̀ pé èèyàn kẹ́ni ní ìjẹ́ ní ti ń tì báyìí lọ́dọ̀ wọn láwọn ní bọ̀tẹ́ ọ̀tọ́ one million yẹn mú wá wọ́n fún lẹ́yìn ọ̀tá báyìí ọ̀ dànù ọ̀ dànù báyìí ẹ mú kẹ́sí wá ó tún dànù ẹ mú kẹ́sí wá ó tún dànù púpọ̀ ó dànù lẹ́lẹ́ ga a ọ̀gá àbúrò yìí nà lórí sálẹ̀ a ah! tó lágbájá ni àìjọ ah, wọlé a ah! wọ́n ń wò yìí ẹ́ ilé yìí ti fi ti bọ́ àdínà náírà ń tọ́ ọkọ̀ ti fún wọn ní òṣìkẹ́ ìdìbò pé gbogbo ohun tí ń ṣe wá lórílẹ̀-èdè nàìjíríà yìí ti pọ̀jù táàmọ́ bá ti lò lé mi ẹ bá rí i wọ́n tún fẹ́ ṣe títí nìkẹ́ o wọ́n fẹ́ wọ́n pè yẹn ní gbogbo ilẹ̀ yìí o kí ni wọ́n àbájáde wọn sọ yìí èyí dínkù ní nítumọ̀ kẹ́kẹ́ òní nítumọ̀ kẹ́kẹ́ gbogbo kí ìgbóbi ẹgbẹ́ omi ṣe ń tó gbogbo omi nítumọ̀ ni wọ́n bá tún gbogbo wa yìí pátápátá ta la lọ dìbò lọ dìbò lánàá yìí náà tó yẹ pé wọ́n padà wò ó pé á ah, kí ọmọ ètò ẹ̀ka primary a máa fọ fifteen thousand naira lóṣù kódà ká má gbèsè gbogbo ọmọ nàìjíríà ọba ètò ẹ̀ka primary báyìí pé ọ̀sẹ̀ common entrance ọmọ àgbà fifteen thousand five hundred naira lóṣù tọ́bẹ̀ ètò ẹ̀ka secondary school a máa fọ thirty thousand wọ̀lẹ́ ìgbésẹ̀ òkèké yìí kan sẹ́yìn jókòó pé minimum gbèsè abẹ́sọ̀ di twenty two abẹ́sọ̀ twenty two thirty and wọ́n sẹ́yìn jókòó ó yẹn.

bẹ lọ́wọ́ olóògbé àwọn tí ọ̀wá ni ti kẹta ó lè jẹ́ pé kọ́kẹ́ sáìn lásán ọwọ́ wọ́n sáìn méjì lásán ọlọ́lọ́mọ yìí yọ́ máa gbà lóṣù orílẹ̀-èdè wa yìí wọ́ọ̀sì gidi gan ọwọ́ọ̀sì kan ọwọ́ọ̀sì kan gbogbo àwọn ibi tí ń dá wàhálà alẹ́ púpọ̀ fún wa tó fi jẹ́ pé gbogbo àwọn tẹ gbé gbogbo wọn ṣe jẹ́ wọ́n kó gbogbo kìíní jáde wọ́n kó gbogbo ẹ̀ jáde títẹ̀lẹ́ táwọn yẹn tún dá wàhálà alẹ́ àníbi kan bẹ́ẹ̀ tí wọn olóyún bẹ́ẹ̀ sùn kù ó ti ń báyìí èyí tó kó jẹjì rẹ̀ báyìí wọ́n dá gbogbo ẹ̀rú wọn wọ́n dá gbogbo ẹ̀rú wọn kó tí wọ́n ti wọ́n ti wọ́n lọ wọn ò rí wọn mú ara wọn ò rí wọn mú rárá èyí tí wọ́n kó ní wọ́n dẹ̀ ẹ̀lú papọ̀ pé ẹ̀ bá kú ti mọ̀ ọdún mọ̀ inú káńsù rẹ̀ tàbí kó ti jẹ pé kẹ ká papọ̀ ẹ báyìí ti ká papọ̀ wọn ò ní sáré láì má ṣe jẹun kálukú mú òwe owó yẹn ẹ wo dínú lápèjúwe wọn kò ní sèjì tó gbé pé inú ọgbà rẹ wá di bí mọ́tò yìí máa ta mọ́tò nítorí jẹ jẹ tó bẹ̀ má di bí máa rú wá báyìí lọ máa rú wá ń tọ́ fẹ́ di bí máa rú wá lọ wọn máa tà ní seventy five million naira seventy five million naira owó yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù wàhálà sì ń bọ̀ wá lórílẹ̀-èdè nàìjíríà ẹ wo ọ̀rọ̀ ọlẹ́dún ní fi dún ìlà tó bá gbé yẹn gẹ́lẹ́ ìjọba kọ̀ fẹ́ ọdún mẹ́rin tèmi yóò ìnẹ́ nìkan ní ìmúkú òní kópa àti ní wàhálà ilé ìrìnmọ́ láyé ìyókù ní nǹkan jẹ́ o ṣùgbọ́n ṣeré ìtẹ́yẹyẹ wàá ṣe kókó o á ti mọ̀ pé lè dínkù òní dé onímú báyìí báyìí báyìí lóṣù ṣùgbọ́n síbẹ̀ ọlọ́run kò ní wọn láàánú wa lójú kọ̀sàdédé rí bẹ́ẹ̀ torí kókò sí tẹ̀sí bẹ́ẹ̀ sí tẹ̀sán bẹ́ẹ̀. táà pé ní àwòsì tó ń jókòó yẹn náà ó ń kálukú tẹ̀ ń fún fún pétò ẹ má jẹ́ àgbàgbé kọ́ lọ́wọ́ bá sọ báyìí o kódà pé pé kíṣẹ́ náà sọ pé ẹ má jẹ́ nínú báíbù o látàrí ìtọ́jú ọ̀rọ̀ ọlọ́run bá nu báíbù náà mẹ́jẹ fún gbogbo ẹ̀ lọ́jọ́ sọ́dà o ẹ má gbàgbé o pé báyìí báyìí báyìí báyìí báyìí kò sí gbogbo ilé kò sí o ò lè gbélé ni wà lórílẹ̀-èdè ẹ̀sọ́gbọ́n tó fẹ́ dá ẹ̀tọ́ ẹ̀sìn wọn láàkútà lọ́ọ́ ìyẹn jẹ́ aburú ńlá ní lódìdí lọ́tọ̀ aburú ńlá òdìdí ní lọ́tọ̀ gbogbo ohun yòówù tá a bá ti ṣe tàbí ibi títọ́ lọ́wọ́n bá ti gbẹ̀yìn ló lè dá ọ̀rọ̀ ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam gbogbo ohun yòówù tẹ́ ẹ bá ń ṣe tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe títọ́ lọ́wọ́n ṣáájú ọwọ́ fún ẹ̀rẹ́ sọ̀rọ̀ látọ̀tọ̀ pé bismillahir rahmanir rahim ohun tí ó jáde lẹ́nu rẹ̀ yóò dà ó tó bẹ̀ fọ́ sọ ní ọ̀sán ó tó bẹ́ẹ̀ president wa náà tó bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ tọ́ba ìfowópamọ́ wọn lọ́sẹ̀ ń dunnú ilé ìní ṣe oṣù kan bẹ́ẹ̀ ṣe wí láti kọ́ tó wí lẹ́ẹ̀kejì wọ́n lọ fẹ́ sọ nàìjíríà di tí ò sì ṣe nǹkan tó le kí tí sẹ́ni ẹ bá débẹ̀ kó sọ pé tó jísọ́ ti ní kẹ́kọ̀ọ́ tó nìkan tó mo nínú tó bì ní ìfún ilé ìní ọ̀pamọ́ ṣùgbọ́n tàbí ṣe títọ́ ọba ti ìyẹn àìsí sí ìyẹn àwọn gbogbo owó tẹ̀yìn káàánú wọn pé wọ́n ṣe wọ́n ṣe bá wọn ṣe ó ti ní wọ́n ti ṣe máa ń ṣe o ẹnìkẹ́ni tí ń ṣe lè ní fún mi níjẹta wọ́n padà tó béèrè lọ́wọ́ ẹgbẹ́ kẹ̀kẹ́ pé ìlú lẹ́nà ìlú lẹ́nà tó wọ́n béèrè káàkiri wọ́n wá fún wọn ní wọn tẹ́lẹ̀ pé báyà tó ń ṣẹ̀ fi ní ilé ìfìgbé owó tẹ́lẹ̀ wọ́n ti padà sí náà ọwọ́ púpọ̀ sádébẹ̀ yẹn ni wàhálà sádébẹ̀ yẹn ni ẹ̀jẹ̀ wàhálà mọ̀ ń kálukú gbowó rẹ̀ ibi tó lé nìyí tó wọ́ọ̀sì nínú wọ́n ti gbowó wọn padà fún àwọn èyí tí ọba mọ ibi táwọn bẹ ló kàǹtì tó sì yé o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí wọ́n jẹ́ ṣe nìyẹn wọ́n gbowó wọn padà ọwọ́ kó ti gbẹ́ pé ó tún gba wọ́n tó mu wọlé náà tẹ́lẹ̀ kí wọ́n tó mu nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan wọ́n ti mọ̀ pé ẹgbẹ́ kọ̀ọ̀kan ló ní pòṣẹ́ dáadáa làwọn fẹ́ wọn náà di èyọjú pé wọn náà fẹ́ẹ́ ṣe nǹkan báyìí ìyẹn ní ẹbí tún tẹlu tẹlu ẹ̀dá òkú tó bàtà lé pé bí wọn ṣe ń sọ lánàá yìí ní ti báwọn tí wọn dìbò president yìí ti seven ti kìíní kan seven ti kìíní wọn seven ti one tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ tó bíi thirty twenty tó fi jẹ́ twenty one sí tábà tún lo another twenty years ní kọ́ wọn mọ̀ pé yóò máa tó hundred tó ń kálukú ní ìwúwo pé àwọn tó bíi.

tí wọn náà rí torí káwọn ọ̀gá ìjọba dé ní wọ́n lọ́kadà àbà torí mọ́tò ìjọ pa àwọn kú ní lẹ́nu díẹ̀ lọ́wọ́ lọ tòtò jẹ́ pé kì í ṣe nítorí wọn bá ti kádà fún yẹn láyé ìjọ yìí tòun máa ń sábà sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tuntun bá báyìí ní mọ́tò yìí abúgbẹ́ láàkó bẹ́yìn rẹ̀ torí àwọn òkú bó ti yẹ ká yóò rí nù ọlọ́run bó sì fún ayé bẹ́ẹ̀ ọlọ́run bó ọ̀pọ̀ ayé bẹ́ẹ̀ ó lè dáfẹ́ lómi ó lè má dáfẹ́ lómi ẹlòmíì lè jẹ́ kọ́ ní ìsinmi rí bó ṣe rí tó náà tó jẹ́ kókó gbogbo ẹ̀jọ́ náà níkẹyìn náà bá ti sùn ẹ̀ náà ẹlòmíì sì ní dààmú wọn máa bó fi jogún ẹ̀ ṣòwúrọ̀ bá mi lọ pé súnà súnà súnà súnà tó fi gbé ìwádìí tí mo bá ti di mọ́tò mẹ́ta síta súnà yẹn gé òní ní ìtumọ̀ lọ́dọ̀ yẹn ah ẹ̀dá ìwé súnà yìí ó ti jáwó ó ti jẹ́ pé torí tọ́lọ́ torí pé bóyá yọ jà wò ṣùgbọ́n ọ̀rọ̀ nǹkan ṣe pé lẹ́yìn ibi tí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọdún téèyàn ní mọ́tò wá fẹ́fẹ́ ni gbogbo súnà náà náà èèyàn máa ń sọ́ọ̀bù rẹ̀ abẹ́ súnà náà ni wọ́n èèyàn máa ń sọ́ọ̀bù kó pé èèyàn padà jìnnà kì í ṣe gbogbo jẹ́ sókè náà ni kì í ṣe bẹ́ẹ̀ ohun tó máa bá ṣe fẹ́ dà ọ̀dààmú ọ̀dààmú ó sì kò ń gbé ohun tọ́lọ́ bá kádàrà ó sì kò ń gbé ohun tọ́lọ́ bá kádàrà ṣùgbọ́n tó bá ń tún láti tó tún láti wọ́n sáfẹ́ nígbà wọ́n sáfẹ́ ní owó wọ́n sáfẹ́ ní kókó bá a ń tọ́lọ̀ bá lórí o ò lè sáré tayọ kádàrà rẹ̀ o ò lè sáré tayọ. ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀ka àwọn tó pé bẹ́ẹ̀ ní láti dó ẹ̀yánu lọ subhanahu wa ta'ala olùyá ìjà ọlọ́run bá sàlàyé nípa àwọn ọ̀rẹ́ ayò òun àwọn tó jẹ́ wọ̀tẹ̀fúrídùhù báyìnàhùn wọ̀báyìnà mùtẹ̀sẹ̀dìhìn bíhìn ọlọ́run bá ti sọ nípa ìyàtọ̀ wọn wọ̀tẹ̀fúríkùhù báyìnàhùn wọ̀báyìnà mùtẹ̀sẹ̀dìhìn bíhìn ìyàtọ̀ tó wà láàrin wọn àti àwọn tó ikú wọn jọ wọn ní àdáhìláyé àlùmọ̀nàfìkì náà wọlé fìjà nínú àwọn tó ikú wọn jẹ́ àwọn mọ̀nàfìkì àtàwọn pòókì táwọn ní wọn máa sọ pé ọ̀rẹ́ ayọ̀ ọlọ́run ba làwọn jẹ́ ọ̀rẹ́ ayọ̀ ọlọ́run ba làwọn jẹ́ wòlíì ọlọ́run làwọn jẹ́ ويكفي في هذا آية في سورة آل عمران وهي قوله oyi ti tó wa ọ̀rọ̀ tọ́lá wọn bá sọ ní sọ́ọ́tà alimọ̀rán tọ́lá wọn bá sọ pé kóòl ìyá ànábì sọ fún wọn yín kó ń tó ń tó fi gbóná lọ táwọn pé lóòótọ́ lẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run ó tẹ̀bi àwọn òní èmi ànábì ni ẹ tẹ̀lé o ìfipé gbogbo mọ̀ lọ ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ yín ẹni ọlọ́run bá sì nífẹ̀ẹ́ iná ìlọ̀rí ayọ̀ ọlọ́run ẹni tọ́lá wọn bó pé ti nífẹ̀ẹ́ ọ̀tọ̀ ọlọ́run wà á yà tó ń fi suratul Ma'idah àtẹ́yà tó ń bẹnu sọ́wọ́tò mọ́ ìdá tọ́lọ́wọ́n bá sọ báyìí pé yá ayọ́ lẹ́dínà àmọ́nù ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́n bá gbọ́ mọ́ ń yẹ òtítà mi ń kó mọ̀ dín nìyí ẹni yóò tó bá lóyún tó bẹ́ẹ̀ sẹ́kù bí ẹ̀sìn Islam tó lóun òsì Islam mọ́ wàtẹ́wọ́fà yá ti ń dáàbò bí kọ́ omi ọlọ́wọ́n bó gbé àwọn ọjọ́ méjìdé yòhìbò hàn wọ yòhìbò náà ọlọ́wọ́n bó nífẹ̀ẹ́ àtàyà tó ń bẹ ń sọ àtúnyẹ ń sọ lọ́wọ́ pé àlà ẹtẹ́ tí ẹ gbọ́ o inna awliya Allah àwọn ọ̀rẹ́ ayọ̀ ọlọ́run la khawfun alayhim irú àwọn ọ̀rẹ́ ayọ̀ ọlọ́run báyìí wọn ì bẹ̀rù wala hum yahzanun wọn èsì ìbànújẹ́ alladhina amanu wa kanu yattaqun àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì ń payọ̀ ọlọ́run ìyẹn làwọn ọ̀rẹ́ ayọ̀ ọlọ́run ثم صار الأمر عند اكثر من يدعي العلم wọn lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ayò yìí àwọn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn lónímọ̀ odi pálámọ̀ kì í yípo wàhánà wo min hudayatil khalq wa huffari shari ila amali awliya la budda fihim min tarki ittiba'i rusul ó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé ní tí ọba jẹ́ ọ̀rẹ́ ayò ọlọ́run ó gbọ́dọ̀ fi tẹ̀lá nẹbí ilẹ̀ òun gan ni tí wọ́n máa tẹ̀lé lòun kò ní ìdíkọ́ máa tẹ̀lé nìkankan ọmọ ń tẹ̀bí ahọ́n pẹ̀lẹ́ ìsẹ̀mínú hàn ẹni yóò tó bá tẹ̀lé àwọn èèyàn báyìí kìí ṣe àwọn ọ̀rẹ́ ayọ̀ ọlọ́wọ́ wọlé abúdá mọ̀ntànkìlì jihad bákan náà àwọn míín bẹ wọ́n ní pé kò sí ìjagun sójú ọ̀nà ọlọ́run bá mọ́ fàmọ̀jáhadà fàlẹ́ ìsẹ̀mínú hàn ẹni yóò wọ́n rí pé ẹni yóò tó bí wàá jagun sójú ọ̀nà ọlọ́run kìí ṣe àwọn ọ̀rẹ́ ayọ̀ ọlọ́run wala budda min tarkil iman wa taqwa wọ́n sọ fún àyàn pé wo tọ́wọ́ jẹ mọ́ gbàgbọ́ tàbí ìpayà kọ́kọ́ gbé sẹ́gbẹ́ kan náà fama ta'ahada bil iman wa taqwa ẹni yóò tó bá wá dún ní mọ́ bóun sáfẹ́ gbọ́ lọ́wọ́ bá gbóun sì fẹ́ páyà rẹ̀ wọ́n ní kókò yìí sí ọ̀rẹ́ ayọ̀ ọlọ́run ya rabbana nas'aluka al-afwa wal afiyata innaka sami'ud ọlọ́run ọba ò ń lọ́wọ́ rẹ̀ àmójúkò àti àlàáfíà tó péye ìyẹn pé jẹ́ agbádùn nínú ọkàn já gbádùn lọ́pọlọ já gbádùn nínú ara ájáre òsè wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ tó pé ọlọ́láàfẹ́ àánú ara ṣùgbọ́n kọ̀ lọ́láàfẹ́ àánú ọkàn ọlọ́láàfẹ́ àánú ara ṣùgbọ́n kọ̀ lọ́láàfẹ́ àánú ti làákàyè ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta dákù fi gbèjì wa o já lọ́láàfẹ́ àánú ara já lọ́láàfẹ́ àánú làákàyè jẹ́ kí ọkàn àwa ó gbádùn lójú ọ̀rẹ́ ọlọ́run bí ìlàdùn nígbà bá tún di ọ̀sẹ̀ tí ń bọ̀ a máa parí tíra wa àbáwẹ̀ ń tó níbẹ̀ àwọn ẹni tó ní bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀. ojú ẹsẹ̀ ẹ̀ wà ní ilé ìpàdé tó wá ní bẹ́ẹ̀ jẹ́ ìwà darí bẹ́ẹ̀ gbogbo aládùúgbà tó ẹ̀ ní ìlú ìlú láwọ́ òbí àti lọ́yẹ̀ tẹ́lẹ̀ tó gbogbo bẹ àgbọ̀dọ̀ jẹ́ ó kó ọ lẹ́yà àgbọ̀dọ̀ jẹ́ ó kó ọ lẹ́yà gbogbo tó bá jẹ́ tó bóyá ìfún kálukú ló ní ìpínlẹ̀ ọ̀jẹ̀ ó sì ní àjẹ́ńdà àjẹ́ ó sì ní ojú sọ́kà lórí ẹ̀sìn rẹ̀ lójú má bẹ̀ẹ́ pamọ́. لذلك من هلك عن بينة ويحيى من حي عن بينة sẹ́ni tí ọba pa àwọn olè pa àwọn kílíálé ojú ọba sì yìí olè yìí kílíálé ọwọ́ pé ń kí gbèyànjẹ lásán wọn náà fi gbé pàdé ẹ̀ èso ara rẹ̀ gbogbo ọ̀nà lè máa ń lọ kò sí títẹ̀ kẹta bí ní òbí láàrin títẹ̀ kẹta bí bẹ́ẹ̀ bí máa bọ̀ kí n ta ó gé àbọ̀ kò sí títẹ̀ náà lásìkò tá a wà lónìí láwùjọ wa yìí o gbogbo wọn ní àlùjọ níbẹ̀ lára wọn àlùjọ náà rẹ̀ ní kígbe mọ́ yẹn èmi gẹ́gẹ́ yẹn kígbe mọ́ ó fúnlẹ̀ mọ́ mi kò sí wọn jọ àjọ làǹfààní fídì ni ẹnìkan sọ fún mi níjẹta fáwọn ọjọ́ ń gbélé àti christian ẹni àwọn máa ń la àkùdé wọn bá ti ń la àkùdé ẹni tí kọ́kọ́ pàdé òun báyìí wọ́n kẹ̀lé máa sọ pé ah èsì tó ń pàdé yìí ọlọ́mọ òun mú kó lé yìí èsì òun èyí ti sọ̀rọ̀ ah, ó ti gbọ̀ jù ó ti gbọ̀ jù ó yẹ kó sáré sọ̀rọ̀ àwọn èèyàn méjì kan pé ó máa ń gbé ọ̀gbádùn ọ̀gbádùn tó kọ̀kọ́ fún abalẹ̀ ní kíkà ní ọ̀gbádùn lórí yìí ti yí ni wọ́n ní ògbé wa lọ́nà ìbọn bala àga mo ní pé yìí sọ báyìí tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ àgbẹ̀ ẹ̀jẹ̀ àgbẹ̀ èyí tẹ̀ ń wí lẹ́nu yìí kò yẹ ewu ní òpè yìí ti yí ni ló ti sáré fàmì ìgbẹ́ wọ́n ti fẹ́ mẹ́ńtà àárọ̀ ọ̀kàlẹ̀. ṣùgbọ́n bí máa ń gbé wájú wọlé máa ń dákẹ́ wá pé eré tí Islam ti ra wa ẹ lè dábẹ́. ṣùgbọ́n ibi ìṣẹ̀lẹ̀ ta fún tọ́lọ́ wọn bá sọ lórí rẹ̀ ó fún ọgbọ́dọ̀ kó àlẹ́ òkè bọ gbé bá kì. ọba ti gbé wájú ọ̀gbẹ́ hàn eléyìí ò ọ̀rọ̀ ìní ọ̀rọ̀ wọ́n ti fi ọlẹ̀ láyẹ̀. ṣùgbọ́n tó ń ti jẹ́jẹ́ àwọn òbí gẹ́gẹ́ àìsí ẹbí mu wá lápèjúwe orí àwọn rédíò ní ìgbà tó mọ̀ nígbà tó ọjọ́ tó freedom àwọn rédíò ní ọjọ́ tó freedom ọmọ mi ìyẹn ètò wọn ti gbogbo àwọn mo sì lọ bá àwọn tọ́jú àwọn àgbààgbà pé ń ah, báyìí báyìí báyìí báyìí wọ́n lé lẹ́yìn jọ sí àwọn òní sọ tí o wọ́n ní eh, ah, ẹ bẹ̀rẹ̀ bá fẹ́ sanwó rẹ̀ àhà ní sanwó rẹ̀ tẹ̀bá òkú tó láti ẹ̀ sanwó sílẹ̀ máa fowó sí láwọn máa fi sílẹ̀ ẹgbẹ́ sí ilẹ̀ lọ́mọ rà ẹ fi ilé ẹgbẹ́ hẹ̀ àwọn ọmọ ọ̀dáwò ó ti síbẹ̀ dáwò káàtó ìmọ̀ ń sílẹ̀ ẹgbẹ́ sí ilé ìdáwò bẹ́ẹ̀ bí búlọ́ọ̀kù fífítì náà bá rà káàdì káwọn yóò tó kóbi lóbi áàbì táàbí gíláàsì lọ́ bá fún sàárà táàbí ilẹ̀kùn lọ́ bá fún alẹ́ alẹ́ fún sí táàbí bẹ́ẹ̀ tún lẹ́ bẹ́ẹ̀ tún lọ́ sọ̀rọ̀ bá ohun tó ṣẹlẹ̀ ni pé ọ̀gbẹ́ni rẹ̀ ẹ̀hẹ́n táwọn àwa ti gọ̀ àwọn wàá kó wa èèyàn wàá tẹ̀lé ọ̀rọ̀ tí yẹn ń ṣẹlẹ̀ ókè àwọn òkòtè sáà bẹ́ẹ̀ mo tún jọ àtọ̀ ọmọ gbogbo tó bá di jọ́ọ́nì ọmọ wa ò ní kúnlẹ̀ kẹ́kẹ́ o ẹ kò tí fún tí ọba lè jókòó lé ìjọ bẹ́ẹ̀ ó sájọ kù kúnlẹ̀ mọ̀ bóyá náà ni ó jẹun bóyá ọdún ara rẹ̀ bẹ̀rẹ̀ tó máa á jẹ ara rẹ̀ máa yọ ó sì jẹ́ pé ogun tọ́lọ̀ ṣe nìgbè wọ́n gbà ń padà rí kódò lòdò ti tẹ́ ọjọ́ lọ wọ́n gbà ń padà rí kódò lòdò so mo sẹ́yìn bá bẹ́ẹ̀ ṣe ìyẹn ó ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ó pín láti jẹ́ gbogbo òṣèlú tó bá dèjì kò sí ohun tó burú wẹ́n lé tẹ́lẹ̀mí tó tẹ́lẹ̀mí tẹ́lá rẹ̀ yọ dìde òun ló dìbò pẹ̀lú ìjẹ́lá òun dìde kò sí jáǹdẹ̀ lẹ́mí tẹ́lá rẹ̀ kò sí dìde wọ́n mú mọ́sálà fún wa pé ẹni tí èbá ti ṣe mùsùlùmí bí bá ti ń bẹ lọ́hùn pé lórúkọ kìíní kan tó yàtọ̀ sọ́lọ́hùn ẹ má máa sàmì o èpè ní o ẹ má máa sàmì o kódà tó máa fi astaghfirullah astaghfirullah ya Rabb à ìjẹ ni wọ́n máa ń pè tó yàtọ̀ sí kẹ́ ọlọ́run ọba yìí astaghfirullah òun lè máa ní lórúkọ kìíní kan kìíní kan astaghfirullah ọlọ́run ṣàforíjì fún wa o ẹ kódà kọ́ máa sọ́kọ́ máa gbọ́ ọ wọn náà bá ṣe pé tó ń gbọ́dọ̀ méjì wọ́n tàdó àtẹ́gbẹ́ wọn ló ti tàdó àtẹ́gbẹ́ ó lè jẹ́ pé náà àdó ààrẹ náà wọ́n náà lè ó yẹ wọn ní pé kí ẹ̀jẹ̀ ó pò wá dáru wọ́n sọ pé ọlọ́mọ jẹ́ òkú ẹ̀jẹ̀ ń bí o ẹ̀jẹ̀ ìkúnnù wọ́n ti kádà dé nítumọ̀ rẹ̀ wọ́n kádà dé torí pé lómi rẹ̀ mọ̀ tó máa èé ronú sábà tó wù ú sè èé ronú sí ẹlòmí ó lè ṣe ní ìṣìgbẹ́ tó lọ pé ní fáyà ọ̀sẹ̀gì ní kí ọlọ́mọdé ogun náà bí ìdí wa o iná èyẹ parun nù wọ́n pọ̀lọ̀ pé olùsàgbà tó máa ń ó sáwọ́ pé bí pásítọ̀ àwọn tó máa ń ṣe kọ̀ mọ́ pásítọ̀ sí pásítọ̀ lẹ́nu tòun bí ń kígbe ṣíṣe ṣe ń yọ ń yọ sí pásítọ̀ gbogbo ògbà ni ni ọba yẹn torí pé tọ́wọ́n ọba yẹn tó lè máa yọ ń yọ yọ máa yọ ń yọ sí òun sì lè wọ́ lọ́wọ́ bá nìyí tí rí ní bí ń sọ bí ń sọ fún ọlọ́run kí ni tí báyà ọgbọ́ àwọn ọ̀dá ogbó ti gbá gbọ́dọ̀ àwọn alimuhi káwọn àpò pàwọn fẹ́ ń ta àdúrà rẹ̀ gbèsò káfíńsì ti lẹ́ kódà tí èèyàn kéré yọmọ tó bá ti fún ààrẹ ní ọtọ́rìtì ó ní ìtumọ̀ níjòkó yìí ṣùgbọ́n lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ààrẹ ìwọ́dún ní ìtumọ̀ ìjókòó tí èèyàn bá ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìtumọ̀ nọ́ńsẹ̀nsì ọgbọ́n tó fúnra rẹ̀ ń tumọ̀ kí ló lọ́ọ́ jókòó kí ni wọ́n ń sọ tí mo tí mo lè dá sí i. sọ ọgbọ́dọ̀ jẹ́ kí kò ní ìtumọ̀ ṣùgbọ́n àtìparí o tí wọn náà ọmọ ọwọ́ wọ̀ ọmọ àlọ́ báwọn tí ń lọ sí àwùjọ tí wọ́n fẹ́ ń sùn lọ́wọ́ àti bí ẹ̀yìn kẹ́ni kó wọ̀ ní òbí bẹ̀rẹ̀. ìwọ bẹ́ẹ̀ ń fi bíbí lóde ọ̀sẹ̀ tó fi pé ó wọ inú ọ̀lọ́rọ̀ ètò ìtumọ̀ tí wọ́n wò pé ah, ó lọ ọ̀sọ̀rọ̀ lágáyìí ọba náà ti sọ̀rọ̀ tẹ́wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ohun tí wọ́n ronú ní àwọn lè má ronú ẹgbẹ́ yóò sì máa mú yóò máa mú forward onílẹ̀kùn táwọn àgbàgbà bá sọ ní ẹ̀ lọ́rọ̀ rárá ẹjẹ́ àbúṣe báyìí ẹjẹ́ àbúṣe báyìí tó bá láwọn ọ̀gbà lónìí bí wàá bá gbọdọ̀ ẹ̀wọ̀n padà wọ́n bá ah, lágbára sì mọ amọ́ rẹ̀ báyìí báyìí báyìí o ṣùgbọ́n kẹ̀ gbẹ́nu lẹ́kẹ́ ọ̀sọ́ gẹ́gẹ́ nígbà wà lọ́wọ́ nìkan máa gba àgbà lọ́wọ́ àti ìjẹ́bi lọ́wọ́ àti pé kíláàsì kẹ́gbó yóò tún mọ̀ pé onítùmọ̀ àìjó àìdúrókò rẹ̀ ọmọ ohun tó ń ṣe torí bo nílàkàyè òmùgbẹ́ gbogbo wa ohun ìwọ náà ń sùn wọn ò mú bí làákàyè ṣe ń bẹnu ọpọlọ rẹ tó tó jẹ pé irú àdó àbá yẹn lẹ́nu ìjọba fún alẹ́mú ni èso kíníkà kíníkà ọba ti yọ sí lẹ́nu ẹ̀jẹ̀ òun yóò dì mọ̀ pé ó sọ̀rọ̀ ọ̀gá èèyàn ní ẹni èso pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ẹni padà lọ bá ní gẹ́gẹ́ bí ọ̀gá ṣùgbọ́n ọ̀gá àti kẹ̀kẹ́ kẹ̀ àjọ pàdé pé májọ bàjẹ́ tẹ̀jọ́ ń bi ní wàá kó lórí ojú ẹ̀kọ́ supáyẹ̀dì lórí àwọn kan ní ìbẹ́ o tí lórí ẹgbẹ́ ẹ̀kọ́ tó lè bóyá àwọn èèyàn ó ní aṣọ tẹ́tẹ́ máa ń wọ̀ àwọn èèyàn wọ ní sọ̀rọ̀ lórí rẹ̀ ọ̀rọ̀ ni sọ̀rọ̀ báwọn tó bá ti lọ takú ẹ̀ wọ́n ló ní bíbí rẹ̀ pé eléyìí ọ̀bẹ ti bàá tó bá bá mú lọ́dọ̀ sí ọ̀ká tó wa mú kásẹ̀sẹ̀ sàdúrà kásẹ̀ sáájò kára kò ní ìdí pẹ́yìn kò ní ìdí kásẹ̀sẹ̀ dìgbò lẹ́yìn bá ti dìde lóyìn lóhùn lórí pé tó láti ẹwà ní kára ní ó dìde tọ́ba ti kọ́ àjẹ́ mọ́ tọ́ba ti kọ́ àjẹ́ yóò tún mọ̀ pé à ilé yìí ọ̀rọ̀ ìdè ń tọrọ òun lélẹ́yìn tó ó ti ní gbogbo bá sọ fún sọ lọ́wọ́ ọba rahmatan lil alamin ọ̀làwọn ibi tó ń lẹ́sìn máa ń sọ ọ̀sìn máa ń lé táwọn ọ̀tá àbẹ̀jọ́ wọn mọ̀ pé à ah, ọ̀rọ̀ yìí jọ ànẹ́bí pàpà jùlọ bá ìjọ wẹ́sàn ọlọ́run táwọn yẹn bá ti ń fọwọ́ ra ìjà rẹ̀ à ah, yóò dé kankankan lórí rẹ̀ yóò lè kán kankankan lórí rẹ̀ ni kódà táwọn èèyàn wò pé lójú àlejò wọn ti mọ̀ pé ṣe ń ṣe ojú tí wọ́n wò lójú náà tó jẹ́ white tẹ́lẹ̀ tí wọ́n tó ń sọ bí òṣùpá ló change your red tí wọ́n mọ̀ pé a oṣù ọlọ́run bá ń bínú wọ́n fi tọ́ bá jẹ́ mọ́ bí ẹ̀sán ọlọ́run ìlera ṣùgbọ́n bá fi lágbájá wọn ò tí ì kówó àjọ àbí ọ̀dáwọ̀ àjọ tẹ́ òṣèkìní kan ẹlòmíràn ló ń tẹ̀síwájú àbí irú yẹn ilé ìlú sọ̀rọ̀ yẹn àtẹ̀tẹ̀ ìjọ ń dá lélẹ́ ìdílé ṣùgbọ́n ìjọ ti tẹ́tẹ́ sí ìjọ ẹ̀fọ́ fún ilẹ̀ tí kò sí wọn jọ ẹ̀wọ́ àdúgbò wa níbi ìjọba ìjà báyìí nìyí ọmọ mi máa ń pè é ṣe jẹ́ pálọ̀ fẹjọ́ sùn ládùúgbò pé ń sì sọ́ọ̀bù wọn á ní àwọn tó gbé wọn wọn ò jẹ́ wọn bẹ̀rẹ̀ ni wọn ò sì sọ̀rọ̀ ìmọ̀ ní ìrètí kọ́ sọ pé o ti sọ́ọ̀bù alẹ́ ọdún twenty four hours pẹ̀lú ọmọ tó ń ṣe ń fi ọ̀rọ̀ gidi àti wọ́n tó ń ṣe ń ṣe ìṣègùn kó tún èyí sì fi ń gbọ́ kó sí ohun tọ́jọ́ tọ̀ ohun tó lè jẹ́ ni pé jẹ́ pé tó nínú nílé nàìjíríà náà tẹ́lẹ̀ lókè nàìjíríà ẹni rẹ̀ tí wọ́n gbọ́dọ̀ ti stop ara wọn ṣùgbọ́n wọ́n ti stop àwọn yẹn òun náà ń pè é wọn tó yẹ pé ọjọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ ọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn lẹ́yìn ọdún ọ̀sán ọlọ́run ọba àdújọ́jà òun náà ń pè é ọ̀rọ̀ ọlọ́run ẹ̀jọ́ máa dé ètò tọ́wọ́ wá sọ̀rọ̀ yóò afẹ́ méjèèjì sí èmi sì ti sọ́ọ̀bù wa ọ̀sán náà ah, òfin lọ́la láàṣẹ àná tá a sọ pé tó o bófin nàìjíríà ṣùgbọ́n wọ́n tí wọ́n ní ti sọ́ ọwọ́ àsọ pé nìkan ti sọ́ ah, ọ̀rọ̀ jákujàku ni òdò níyì tí ìrìndì ìjòkó wọn ti jókòó yẹn wọ́n ní mo fẹ́ gbọ́ pé wọ́n làwọn fẹ́ dín ìwà bẹ́ẹ̀ wọ́n ní ìrètí ó ti tó mo ti sọ ìdí tó bí ọ̀sẹ̀ náà ni sọ wípé sẹ́ńdẹ̀ náà ni mo ní ti bá ti ti lẹ́tọ̀ ìjọba wọ́n já lóko ìní ìwé ìdíje bóyá gbọ́ bóyá wọ́n ti gbọ́ pé wọ́n wà ń bẹ̀ torí pé gbàtí ń di sọ́ọ̀pù wa lẹ́jọ́ táìmù kẹ́tí bá lọ bá ó sọ́ọ̀pù wo kẹ́ni torí bá wọ́ọ̀nù ẹ̀ pé yóò lé o àdìgẹ́lẹ́ ń gbẹ̀sán wọn ṣùgbọ́n pé màá di sọ́ọ̀pù wa ẹ̀ ní jáàsù yóò lé o normally bó ìṣẹ́ kórí náà nígbà tó fi wà lápò rẹ ọjà kan christian ilé tí ń gbé chọ́ọ̀chì márùn-ún lọ́wọ́ kiri ká chọ́ọ̀chì márùn-ún gbogbo wọn lówùlówù ṣùgbọ́n àwọn kan lè jà wọn kan lọ tó ilé yẹn wá ní ilé sọ́jà lọ́wọ́ pósìtì wa lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ wà báyìí sọ́jà yẹn wà sábà gbé gẹ́gẹ́ bí òṣìṣẹ́ sọ́jà yọ lọ yóò di yọ lọ yóò di nítorí ti dé báyìí ìfẹ́ lòun náà wọ́n máa plé kí ni wọ́n wá ní jọ́sù <laughs> yóò kíkì bọ́ ni ọjà yìí lọ́wọ́ yọjà nígbà tó lé táwọn padà gbéra wọn lọ́kọ́ sùn wọ́n á máa ń fètò tí wọ́n bá ti kó ti lọ wọ́n bẹ̀rẹ̀ ní wọ́n bá ti sọ pé ó ti dé báyìí wọ́n stọpẹ̀ wọ́n stọpẹ̀ tó sẹ́ni bá jẹ́ èyí tó jẹ́ sọ́jà kò jẹ́ sábì stọpù ara wa nǹkan jẹ́ kìíní kó kálukú là kó ń dé nù kọ́ wọ́n ní èdè kó kálukú tẹ̀sẹ̀ rẹ̀ báyìí ti stọpù ẹni kankan tó ṣùgbọ́n àwọn tẹ̀sẹ̀ lọ́dọọdọ lọ́dọọdọ wọ́n máa bọ̀ ọ́ lẹ́ àdúgbò tẹ́jọ́ ní àwòrán o tí èsè gbogbo yọ wá rí èsè gbogbo yá ẹjọ́ níbẹ̀ ẹnì tó máa ti sọ́ọ̀bù yìí ẹ̀gbọ́n náà sọ ọjọ́ yìí pé ó máa fẹ́ kí sọ́ọ̀bù àti kẹ̀kẹ́ lẹ́nu ẹ̀ka gbogbo òun yóò sẹ́ẹ̀bà máa ṣe ó máa ju inú fi ẹ̀bá àtàkùtì ẹ̀bá àrùbíǹdó ẹ̀bá àkókè mm-hmm. èyí lẹ́ni ra yín ṣùgbọ́n máa fi kí n ti sọ́ọ̀bù àwọn ẹlòmíín dà rárá pàápàá jùlọ lóhùn yẹn òun ló ti wá bọ́ọ̀sì ìyàbọ̀sán kálukú lè ẹ̀ǹdí ọ̀rẹ́ ṣùgbọ́n lálẹ́ tẹ́lómi ti ṣe wàhálà rẹ̀ tó wá sọ oṣù bẹ̀rẹ̀ yóò òun ló le jù ọlọ́run bọ̀ sàn tí o sì dé ìlú sàn nípa lẹ́nu ẹ̀ńdí ìgbẹ́sẹ̀ lẹ́nu